Kisha Lorignon Ìfẹ́ Ọlọ́run ó ga bí òkè ìdígbòlù Kíkú Kisha bàjẹ́ mi mo ti wà lẹ́wẹ̀ mo sì ti dàgbà èmi kò tí ì rí kakọ olódodo sílẹ̀ ìfẹ́ rẹ ń bọ́ mi ó wọ̀ mí láṣọ ojú rẹ ń ṣọ́ mi kò fi mí sílẹ̀ ìfẹ́ lọ́lọ́dún máa rí fẹ́ wa tó fún wa ní Jésù. ó tún kú fún wa ìfẹ́ rẹ ìfẹ́ rẹ ìfẹ́ rẹ. àìdíbàjẹ́ mi. mo ti wà lẹ́wẹ̀ẹ́ mo sì ti dàgbà èmi kò tí akẹ́kọ̀ọ́ olódodo sílẹ̀ ìfẹ́ rẹ̀ ń bọ́ mi ó wọ̀ mí láṣọ ojú rẹ̀ ń ṣọ́ mi kò fi mí sílẹ̀ ìfẹ́ lolódùmarè fẹ́ wa tó fún wa ní Jésù Ọlọ́run di ènìyàn ó tún kú fún wa. kì í ṣáà